máàkù orí kẹrìndínlógún. nígbà tí ọjọ́ ìsinmi sì kọjá maria Magdaleni àti maria ìyá jacobu àti salome ra tùràrí kí wọ́n bá wá láti fi kùn ún ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kìíní ọ̀sẹ̀ wọ́n wá sí ibi ibojì nígbà tí oòrùn bẹ̀rẹ̀ sí í là wọ́n sì ń bá ara wọn ṣe àròyé wípé. ta ni yóò yí òkúta kúrò lé ẹnu ibojì náà fún wa nígbà tí wọ́n sì wò ó wọ́n rí i pé a ti yí òkúta náà kúrò nítorí pé ó tóbi gidigidi nígbà tí wọ́n sì wọ inú ibojì náà wọ́n rí ọmọkùnrin kan jókòó ní apá ọ̀tún tí ó wọ agbádá funfun ẹ̀rù sì bà wọ́n ó sì wí fún wọn pé. ẹ má bẹ̀rù ẹ̀yin wá jésù ti násárẹ́tì tí a kàn mọ́ àgbélébò ó jíǹde kò sí níhìn yìí ẹ wo ibi tí wọ́n gbé tẹ́ ẹ sí. Si ṣùgbọ́n ẹ lọ kẹ́ẹ̀sì wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti pétérù pé ó ṣáájú yín lọ sí gálílì níbẹ̀ ni ẹ̀yin ó gbé rí bí ó ti wí fún yín. wọ́n sì jáde lọ kánkán wọ́n sì sá kúrò ní ibojì nítorí tí wọ́n wárìrì ẹ̀rù sì bà wọ́n gidigidi bẹ́ẹ̀ ni wọn kò wí ohunkóhun fún ẹnìkan nítorí pé ẹ̀rù bà wọ́n nígbà tí jésù jíǹde ní òwúrọ̀ kùtùkùtù ní ìjọ kìíní ọ̀sẹ̀ ó kọ́ fi ara hàn fún maria magdalene lára ẹni tí ó ti lé ẹ̀mí èṣù méje jáde ó sì lọ sọ fún àwọn tí ó ti ń bá a gbé bí wọ́n ti ń gbààwẹ̀ tí wọ́n sì ń sọkún àti àwọn nígbà tí wọ́n sì gbọ́ pé ó ti di alààyè àti pé òun sì ti rí i wọn kò gbàgbọ́ lẹ́yìn èyí ni ó sì fi ara hàn fún àwọn méjì nínú wọn ní ọ̀nà mìíràn bí wọ́n ti ń rìn ní ọ̀nà tí wọ́n sì ń lọ sí ìgbèríko wọ́n sì lọ sọ fún àwọn ìyókù wọn kò sì gbà wọ́n gbọ́ pẹ̀lú lẹ́yìn náà ó sì fi ara hàn fún àwọn mọ́kànlá bí wọ́n ti jókòó ti oúnjẹ ó sì bá àìgbàgbọ́ àti líle àyà wọn wí nítorí tí wọn kò gba àwọn tí ó ti rí i gbọ́ lẹ́yìn ìgbà tí ó jíǹde ó sì wí fún wọn pé. ẹ lọ sí gbogbo ayé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 bí wọ́n bá sì mu ohunkóhun tí ó ní oró kì yóò pa wọn lára rárá wọn ó gbé ọwọ́ lé àwọn olókùnrùn ara wọn ó dà á. bẹ́ẹ̀ ni nígbà tí olúwa sì ti bá wọn sọ̀rọ̀ tán a sì gbà á lọ sókè ọ̀run ó sì jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run wọ́n sì jáde lọ wọ́n sì ń wàásù níbi gbogbo olúwa sì ń bá wọn ṣiṣẹ́ ó sì ń fi ìdí ọ̀rọ̀ náà kalẹ̀ nípa àmì. ti tẹ̀lé e.